síwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìṣọ́rọ̀n kó kábí náà tàwárá líra tàwọn sọ́bàbà rẹ̀ àbẹ̀rẹ̀ wọn bá kó sànú àwọn náà tàwọn òbí wa tàwọn alfáwa tàwọn ọ̀gá wa àti gbogbo wa jẹ́ máa rẹ̀kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà olùkọ́ àtàwọn wọn lọ́sọ̀rọ̀ kẹyàmà أبي زكريا يحيى بن الشرف النووي المتبع الصفحة الثانوي باب التوبة عن قلوة ورنطة سنة كاب بن مالك عن قلوة مواجه أكل يجوك تابوك في الإسلام بني كما تتقلق وانس بسجة كما تتقلق وانس بسجة والله àwọn onígi kan lójú lọ dúkòrò dúró sí lọ ọdún àmà àázà bàbá sọ́dà kọ́ àbí ní ilé yóò sọ tuntun jẹ dídé ní ọkùn àtà yàtúgbẹ́ lọ́ọ̀fík bí wàá ní tògùn àdìgbò bọ́lọ̀ sí tó lórí rẹ̀ ọ̀rọ̀jálì ń bá ní sálmẹ́ta àtàbàóní àbàkálò lè àwọn kanú àbàkálò wá ti dé ni والله والله ما علمنا فأذنبت ذنبا وقعد أعمل بأول ذكرة تتدري قبل هذا زيد سيبا وقد عجزت في أن تكون قلت إلى رسول الله بالنسبة إليه مخلصون كيف يجب في واسكيوز وقعنا في واسكيوز في واسكيوز أعمل بميتا ونالك الدوغو ييه tí wọ́n wá ìwọ́n náà ti won wa iwon ti waru excuse yẹn كان في ذنب استغفر الرسول صلى الله عليه استغفر استغفار الرسول صلى الله عليه وسلم لك قال والله ما زالوا يذبونني حتى أردت أن أرجع رسولا وقد من نفسي àwọn pípò yìí wọn fún ilẹ̀ bí i mọ́ àrùn lọ́kàn mi pé àdíkí ń tọ̀rọ̀ ọ̀lọ́ ní Islam ni inú ẹ̀kọ́ kí wọ́n ti fún ẹlẹ́fẹ́ ní omolẹ́ sízo kíkọ́ mi fún mọ́kòtò ọ̀hún wọ́n á bè lọ́wọ́ pé alátíyà hàgà máì ní àdì kíkọ́ sáré ní gbogbo yẹn kí nìkan ilé ìṣẹ̀lẹ̀ sí ni ìṣẹ̀lẹ̀ sí mi kálẹ̀ náà nílùú kristi yìí قالوا نعم وكذا معك رجالان قال مثل ما قلت يعني àwọn ọkùnrin méjì kìí pé irú nígbà náà tó tó mọ́ excuse why àwọn náà sọ àwọn náà mọ́ excuse wa wọ̀kílẹ̀ láwọ́mọ́ mísìlùmá tí ìgbẹ̀lẹ́ta irú nígbà wáyé kí ló lọ sọ àti pé wọ́n yẹ máa lọ tó ń fi ma ní ojú ma bí àwọn tó sọ pé kálà àwọn méjèèjì yẹn kálù murara tó ibn rabi al'amuri náà ni murara ọmọ rabi al'amuri wa hilal ibn umayya alwa kifi àti hilal ọmọ umayya alwa kifi méjèèjì ni àwọn tó gbé bí sí náà sọ tó ní òní ẹ̀sìn ìgbàwọ́ náà sọ ìkéèsì ìgbẹ́lẹ́sì tó ń pa wọn ní pé kó máa lọ kéèsì lẹ́bí lórí wọn bí wọ́n sọ fún wọn náà yìí ẹ̀rọ̀dún kẹrọ ní ìrọ̀dúnlẹ́ni sọ̀rọ̀ ẹ̀yìn tí wọ́n á dá àwọn ẹ̀yìn ìyẹn nígbà ní eré yìí fún mi ẹni ìdààmú èdè kan ṣáhìdá ìgbẹ́bẹ̀rẹ̀ ẹ̀ka tí wọ́n فيهما أسوى أولا إني أكد جدا قال فمديت حين ذكروا لأما إلي ومهم ما إن كنت أعطيت مفاتيما وهذا مباب بحلو نفاه الدكة ومن يدفني ونهى رسول الله صلى الله عليه وسلم عن كلامنا أي يقنا أيها الثلاثة من بين من تخلف عنه الكتابة يتعيه الكتاب الملك àti murara àti bilal lábínú ọ̀bọ̀rọ̀ sọ̀rọ̀má nínú gbogbo àwọn ọlọ́bí ṣogun yìí àwọn bí i three state nine àwọn mẹ́ẹ̀tì kúrò ní ọ̀bọ̀rọ̀ bá sọ̀rọ̀má فشربنا الناس او يبدنا سوا او قال تغير لنا او يتيج سوا حتى تنقصرت لي المناسب المسلم àrùbí tí ẹ̀kọ́ fún gbogbo àlórí rẹ̀ kàmíkọ̀ fún gbogbo àlórí rẹ̀ máa hìyà àrùbí láti máa yẹ láti àrùbí ti àrùbí wà ní ara yà fi ìdíjú ọkọ̀ ni ní àrùbí ọkọ̀ ní ẹ̀kọ́ ní ti mọ̀ yí kọ́ yìí ni ìgbàwọ̀ àkọ́rọ̀ فلبثنا على ذلك خمسين ليلة عابا آه، أما صاحبايا ما هو رب يجع فيه ثلاث مرارة فاستقنا وقعنا في بيوتهما القيام أما بدوني وني بدون لي وما سكون أما يجي سكون وشيء وعما أنا كنت أشب قوم وأجلبهم كنت أخذ وأشهد صلاة مع المسلمين من موجود عندنا ما تعيد بين من يوقي ومكان كده لكن ما كلام يعني ناسي وأكوب بالأصوات ما سمعوا الآن لا ما لا نجا ويكلمني أحد من يكون ذا مسوا من يكون ذا مسوا وآتي رسول الله صلى الله عليه وهو في مجلسه ولا صلاة وأقول في نفسي على حركة صفتيه برد السلام عنها ما وجه سلام على بلد سلام الناس تذكره ما وصل بس سوى ما هو إتيره ṣe ìrọ̀sẹ̀ move ọ̀nà ìjàbẹ̀ ìṣẹ́ ìmúgbà dídá ọgbà ثم أصلي ọ̀rẹ́bàmí منه máa kí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn sáré kókó nígbà tí máa jíwò báyìí tí máa jíwò tí máa jíwò báyìí fẹ́ẹ́dá akbájú aláṣọ́láṣì múra iléyà tí bá bá kí mo tán tí mo níyànjú kí mo yóò wáwó tó wà wọ́dọ̀ mi fẹ́ẹ́dá ọ̀rọ̀fọ́tù náà wà ó ara إذا طال ذلك علي من جسد المسلمين مشهد حتى تصورت جدار عاهد أبي قتادة تصورت جدار عائد أبي قتادة وهو ابن أمي وأهب الناس إلي بين سوى أؤمن بيجو تأتي المسلمين أو خمس سنين mo wá lọ sí ẹ̀yìn gẹ̀nà وكان رضي الله عنه أبي هذا هي جنال الله ولا عن قالوا ابن عم وهو ابن عمي أما أنكو بشي لبايا جباني أبرو نوا أبرو جباس نوا وأحب الناس إليه مدى نسهل فسلمت عليه والله ما رد عليه السلام بسم الله السلام عليكم وقلت له يا أبا كتادة واني يريد كتادة نشوف الله بكرة بيوم أتعلمني أهد الله ورسوله سوى ما كم النسي ما تجوزي شير سوى ما باهم فأنا قبلوه فقلت فأنا سألته قرب بلاك فيه مضمون نفسه هذا الجيل فقلت ما سألته فقال الله ورسوله أعلم بني الله بني الله بني الله تتكلم بني كما بو بني كما فقالت عيناي ليبدلني رزقهم وليت حتى ساورت ديار موقف دوري مبدئي بينما أنا أمشي في سوق المدينة من يمجك موان كان جعلان قلو مدينة إذ كتا بطعي من البطعي على الإسلام فقد كي بادي وابادي وعلفاء إلى شام هو إلى شام مما قدم بالتقام يبيعوا في المدينة مما تجد جواد كنا وعد المدينة يقول ما يدل علي من يدل على ثابت بن مالك كاب منبري كاب مالك عرفوا يقول كاب مالك يبقى الناس يشيرون له إلي ويبقى يسير نواب نواب مسيح خلاص من أبي قومي حتى جاءني لما من تدفع إلي كتاب من ملك البستان باب نتحدث بعد الثاني على طريقة يوجد مكة فقرات فإذا فيه لا تلك المنكة وقدوا من أما بعد وأنا ما بس الحق بنا نواسيك أما بوضعي وعن أجل أجل مرة أما بالقريب أما أهنام أبدا لينا لما بقول لك إنه بلغنا ما أن صديقك الدافع pé adi ìròyìn kan wáyé pé ọ̀rẹ́ rẹ̀ yàní àmìlì islam ní pọ́tì dáàbùkọ̀ lámì ẹjọ́ tó ká láàbùdáàrì àwọ̀ alọ́ọ̀dẹ̀ sọ́rẹ́ mi alọ́ títẹ́ ní bẹ̀rẹ̀ èyí نواسيك أما بواقع تراوا اما بواقع نظر كنت حين تراتوها وقالت المواصلة هذه عيدة من البلاء أو كان لي بلاء يمكن مثل المسيح كما مثل هي تيممت بما النور وفجرت حتى انه يبنى فدوا ما بنى أبن إنه داروا حتى إذا مت أربعين من خمسين بيت أنت سعي أتبرو فتبس إنه فتي تي رجلو وقبشتروا وحيه إذا النبي صلى الله عليه وسلم جاء في نعامتي كما يسأل صلى الله عليه وسلم كما يسأل صلى الله عليه وسلم يأتيني يعني يقول فقال إن رسول الله صلى الله عليه وسلم يأمرك أن أولا جبناه الفتيس أنا إذا رسول رسول كل ما يأتيني جيت أنا وزكتني جيت أنا فقال إن رسول الله يأمرك أن تعتزل أن تعتزل إبراتك إن تقرأ ذي قوس كجنة في أوله يقول الصوصر منه لي كجنة في أوله أوله لا يكون في أوله لا إله إلا الله فقلت أطلقها أم ماذا عصر ما بيدون كتير قال أنا بيجيني على كل مكان أو بيجينا بكلام جد لا إله إلا الله هو تعالى الجلال لا لا زوجين لا بل كلها جناسيني يجيك على غير برايمة فلا تقرب ولا تقربنها اسمع ما وارسل إلى إلى صاحبها مثل ذلك ṣẹ́rọ̀bá sọ gbogbo ẹgbẹ́ tí wọ́n tún ní náà sọ́wọ́n rẹ̀ méjì ìdára àti morar wọn náà sọ bẹ́ẹ̀ wọn náà Allahu akbar ọdún fífi days ní ọkùn ìyáàlì kílẹ̀ ọkùn tó lè ìmúrátì ní ọdún sọ́wọ́n pé àlàfíkì ìlú káàlì لأهلك قليل تكوني عندهم حتى يقضي الله في هذا الأمر ثم كيف تتسلوا بأنزل الأمر يا فسقهم للأقوى قالوا لي لا إله إلا الله لا إله فجاءت امرأة الحلال بن أمية رسول الله صلى الله عليه وسلم يا هلال لبوج الشلال صلى الله عليه وسلم <clears throat> قال النبي صلى الله عليه وسلم تصدق يا رسول الله بل أقرب من إسماعيل إن هلالا أمي شيء ضائع ليس له قادم بلا بلاد تجو هلال غلب علي أخباري بسم ورغلب وري قال اقرأوا عن أخذنها من ما جنون جفهم من ما سيدهم من ما فطوري إذا فطوري ما ما سيدهم ما فطوري لا مني ولكن لا يقربونك يقول صمون في ثقاتي آية فقال إنه والله ما بي من حركة إلا شيء لا ما بي والله ما زال يبكي منذ كان من أمره ما كان لي إلى يوم هذا ثلاث الأسئلة بلغوا أمزل قرار السئلية أكوني سجده إلى يوم هذا يومي هذا دوني لي بعد أهلي أما كانت أمي إما ويبيتي بنا إيه والله آه، ما زال يبكي منذ كان في أمره إذن الله هذا يبقى عمري حالي او غيره لا استاذنت رسول الله في امراتك وانو سوار واسكين في لالي يهوي على الوي انا سيها وكي اخو ما في حين مفهوم وانا قد حضنا لامرة هلال ابن امية عن تقدمه وفي مفهوم يهو هلال ام امية ما في المفهوم وقوي قلت لا اتعاب في آه. رسول الله صلى الله عليه وسلم ولا يدريني ماذا يقول رسول الله صلى الله عليه وسلم إذا سألته نرى بمن ذكرى الله عن الله عليه كي من كتي بطر يسميه يسميه نوا أو أنا رجل شاب أو بدني يسميه كيف رامي بديت بذلك عشر ليال مطابقة مطابقة دام فصل عنده في أتحدي أقمل لنا خمسون من الأربعة في كده من هنا نهي عن كلامنا أنه دي قفالته كون من التواصر وصلت الصدر من صدر فباعنا خمسين على ظهر بيتي من بيوتنا مواكنها صباح بكل لي nínú àwọn ilé wa mú kí wọ́n wa bílé gbogbo dẹ́kẹ̀rẹ̀ ni وبينما أنا جالس على حال مواجهه يقبع عدتي أجل ذكر الله بندا مواجهة المدين أتبي ذكر الله بنا تلو مرزا في تلو ذكوان وهو نقرانه أبداك علي نفسي أبي سمي أرى من سمي إذا ما أفمي أبداك علي الأرض لجاسمي نفسي سمي بما رفضت من كلمة الطيب سميت صوتا صارحا كنا بون تسليك وكوكوكوكو كلوني وحري وقني عوفا آه. على كل تنبو على لوكتنا بكل بحالة صوتي كنت ويبدون بيك يا كاب المالك مالك الشير يا كاب المالك مالك الشير كلام مالك ما دونه فسجدني ساجدا فسجدني فهو يا كعب بن مالك ابشر قال في سجودي جاني فسجدني فعرفت انه قد جاء الفجر وكلت مو بيوا أذن رسول الله الناس بتوبة الله على علينا حين صلى صلاة الفجر هذا أنا سوف يكفي ọlọ́run bá ti bàtúbà wa tó ti kí wọn àṣùgbàdà àṣùgbàbà náà sí ibà ṣerú nànà wọn bá lọ bẹ̀rẹ̀ gbàdúnú ìfúnná àbáṣọ ibi bàṣíròn àwọn ìbá àwọn yàn ọlọ́run bá bá wọn fi ní òdùnú àti gbájúlò mi lẹ́yà kìtàn alákùnrin bá jílẹ̀ sí ìbá ń fẹ́ bá mi ما دعني الذي سميت صوتي nígbà tí ohun ẹni tí mo kọ́ ohun rẹ̀ tí gbọ́dọ̀ mi rẹ̀ ìgbàṣírò ni nàzáàtú dáhó ọ báyá ọ̀tọ̀ ọmọ à ìyá a ìdí sàrẹ́ sí nígbà tó wá dé mo á bọ́ ẹ̀wù àfọwọ́ mọ́wọ́ ìgbàgbọ́ méjì fún un المكعرات وحبيني المكعرات يا فميم فميم مواوه فميم يا مواوه فجربت أيام أما رسول الله صلى الله عليه وسلم أتى أما رسول الله صلى الله عليه وسلم إجراتاني الناس فوجا فوجا ينونني الله بتوبة مواد مواد يا محمد صلى الله عليه وسلم قريب ينوني ويوان قديمي فوجا فوجا níjọ́níjọ́ bí ó ní hóónà ní gbogbo ní ọ̀ká bára ọpẹ́ kórí ọgbà tí ó ti fà yí ẹ̀kúrí ẹ̀kúrínà lè já ní kẹta ọmọ tí wọ́n رسول الله جالس حول الناس اسمه في صلى الله عليه وسلم بلاني أو صلى الله عليه وسلم ويقول فقام ثلاث بين أبي الله يقول حتى صافعني وعنانني سيدنا صلح ما أبي الله أقول له أقول له أقول له والله ما كان رجل من محاجرين غيره والله كثير كنا محاجرين كان كاب لا من ساعة لسرعة ما كاب وقبور يوكل سرعة آه ما محاجرون عندي جدوب دولي كيف مني قال كاب ما أصلت على رسول الله قال وهو يسبق وجعه من سرور الله أكبر يبرك يبرك هو يبرك وجهه من السرور ما أسلم صلى الله ما سلمت على رسول الله في مصارة في قال وهو يبرق وجهه أجهز تدلول إذنه أيوه. وجهه بسرور عليه أبشر بخير يوم مر لك منذ ولا تبقى أمك أما دينه بلوري كلهم تسجلني تسجلني بلو كلهم وسلوري فمري يعني ما دينه بلوري كلهم وسلوري بوقاب المالك كلهم تسجلني بلو وسلوري قلت له أبنك يا رسول الله àmìnà ńlá àmìnà ńlá tí wọ́n lọ gbá sùkú wọ́n lọ gbọ́ ọ̀fà ní bá a kó sùn báyìí ní àbí ọlọ́ọ̀bá tó gbá sùkú bá wa lára báyìí ní ìdí ńlá oníbàálì ọ̀dọ́ ní ìfúbàbí وكان من عند الله وقال رسول الله وسلم إذا سرنا نال وجهه أتى كأن وجهه قطعة قمر وكنا نعرف ذلك منه وقال من عند

nígbà tí wájúwájú ẹ̀ wọ́n ni wòṣìlọ́ wa inna min tawbati an al'adhan saba'a min mali sadaqatan ila bisaye wa ila rasulullah wọ́n ni nínú bá síkà mi ayọ̀ mi ẹ̀ mo mú èkì kan dúkìá mi sadaka بعد مالك وهو خير ما مو رجوه قولوا لي فقلت إني أمسك سامي في بخيبر بابا محمود سامي سوى خيبر نبي سرع فقلت يا رسول الله إن الله تعالى إنما أنزاني بالسلك جلوبا يخرج منه يؤذني وينكي تردني وإن من توبتي أن ألعب إلا صدقا ما بقيت ما ظنوا أنه أكثر يجب أن mi ò ní gbọ́ mi ní sọ̀rọ̀ kára fi gbó ní ọdún mọ́sí mi ní sọ̀rọ̀ kára fi gbó fọdọ̀láì awọláì máa alimtu adam ní muslim abúláwùláwù ta'ala bíkì abid منذ قبل ذلك لرسول الله صلى الله عليه وسلم أحسن مني مما أبلعني الله تعالى لين غاتي متي سوي كو با والله ما تعملت كذب منذ قلت والله ما مكروي شنو سويت في الفلم الى يوم هذا امين بدوني بني ارجع ان يحفظني الله تعالى فيما بقي وان بنوا ما كما ابو بني في كل فقال قال فانزل الله تعالى اللهم سبحانه كمان تريد كتاب الله على كتاب الله على النبي اللهم فريد النبي جانسي والمهاجرين والمهاجرين والأنصار وأنصاري الذين تدعوه في ساد الأسر اللهم تقول كلام عند أسكو إجراني حتى بلغ إن أبرهم رؤوف رحيم ونوع بأسانوا وأسانوا وعلى الثلاثة تعمل آي هلال مرارة في الكتاب الذين خلفوا أصلا فيه ثم لا أعداد ذاق من الأرض كتاب ثم أجري بما راحوا من ثم تقع فلقى الله ومن قال وقولوا مع الصادقين لما وقعوا لدو إنه فرام لدو لبا قال كاب كاب ذلك ما أنعم الله علي من نعمة قال كاب والله إنا كتب الصلاة برا من عمل ما أنم الله عليها علمة الكتب قال إذا أتاني إلى الإسلام آدم من نفسي بسلك لي رسول الله صلى الله عليه وسلم ولو سورة حسن ميري لك في الإسلام تطوري وجدت مصطفى صلى الله عليه وسلم أن لا أكون قد ابتكاني وكوفه آوري كلهم من دون فأهلك ما أهلك أنتم تهلك ما أهلك ما أهلك الذين كذبوا فأهلك ما أهلك الذين كذبوا ما أهلك الذين كما تقول في علاقة فأهلك قال الله نقوم نفرجهم الذين كذبوا إن الله تعالى الذين كذبوا حين أنزل وحي شر ما قال الأهدي وما قصوا قاما ثم الكوي بروج منهم ثم قصوا قولوا بي نمو أهلك قال الله تعالى فيالفون بالله لكم ما صلهم بابورا فيه بل طلبتم إليه بلوك أسرهم لتوردوا عنهم إذا فمالي فارجوا عنهم فمالي فمالي إنهم رجز الدنيا ما واء جعلنما جعل اسمه جعلنما باء بما كانوا يكسبون فما أكسبون شيء يحرفون لكم بتوردوا عنهم وما بلوك بلوك فيه سبحانه فإن تبع عنهم خير فإن الله لا يبدأ أن يكون الفاسقين رابهم يمسوا وكي على تاب كنا خلفنا عز الصلاة آه، ومات أي كان أمر يقاوى الله الذين قبل من أمر عليه وسلم حين عرفوا له باياهم وقصر لهم وعدى رسول رسول الله عليه وسلم أمرهم أكثر الله تعالى فيه في ذلك هو ما أبو عليه السلام أبيس مبايا قلوها تبع طلاف رجين كتيرا قلما رمالي كلام عفسي جلاء نريوان قال تعالى وحدة ثلاثتي والسلام متعين جوا تابوا حلالة مرارة الذين خلفوا النجوم الذي ذكر منا خلفنا تخلفا من الغزو بدع لصدقه وإنما هو تخلفنا إيانا وإبداؤنا أمرنا عما خلف الله أن يكون إليه لكم وقبض بالسلام ثم أبراه واعتبر إليه ثم أدرك إليه فقبل منه هو عليه إمام بغالة مثل حديث وفي ذلك النبي صلى الله عليه وسلم قال لك في رواية أن النبي صلى الله عليه وسلم سلم إلى تابوت يوم الخميس فقال في تابوت من على مثله انه يحب أن يخرج يوم الخميس ما نسكم وتخرج والتوزي في رواية كان لا يقدم من السفر إلا نهارا في الجوع كنوا نظامي يسلم نفسي كنت أعرف لي أفكسها يصبح الدعاء فإذا قدم بدعة بالمسجد قال الجلبي يقول ما فيني فصلى في ركعتين ثم جلس فيه بقى كنت مجي يواجهكم له صلى الله النبي الكريم وعلى آله Thank you. وانا ابي نجيد بدم النون اب النون يمكن جيم عمران بن حسين الخزاعي رضي الله عنه ان ابن جهينه اتت رسول الله وهي حبل من الزنا قال ربنا كانوا ابي جهينه هو بن مسلم ربنا يجي يونس بان أنا سيدنا لجني يونس فقال يا رسول الله أصبت عبدا فأسلمه علي هو شلب مدجان عن عبد الجاد لم يريد أن يقول بالتوقع عليه دعا النبي صلى الله عليه وسلم وليها عندها في أجل وليه فقال أحسن إليها تجوين تجوين قالوا إليها وبيا لما بيه orí ìdáhùn yẹn máa fi ti lọ lọ́kọ̀ orí ilé ọdún ní máa gbé mo orí bá dún orí zìnà nìyẹn kala ahsin ilayha fa idha wada wada at fa'atini ma lo ko fi bala da tuba ma kan kamuwa mu bi ne wa fa fa'ala fa amara biha nabi sallallahu alaihi wasallam alaiha daba wala abatu zamu wa bi matini ومواقفه بره ثم امر بها فردمت لينا وواصلقك ثم صلى عليها لينا للواكب فيها فقال له في ثم في زقي صلى عليها يا رسول الله فكانت فقالت كتابة توبة لو قسمت بين سبعين من أهل المدينة لوسعتهم ó ti bá sọ tó wáyé tó bá ti bá ara màdínà fásitì àwa tó wọn ló bá gbé bá bá sọ́mọ́tì kan kọ̀ọ̀kan mẹ́rin fìdí mẹ́rin fìdí bẹ́ẹ̀ lọ àbí àbí fìdí ìgbé wa àwọn ọ̀dẹ́ ta afdal min an yáda tilasta ilá ìdí orí ní ti bá tó lọ́dún kí yẹn bí ní ara jà fún ààrẹ ní ìtọ́lọ́wọ́ bá sọ́mọ́ tààrà àwa ọmọ sùgbàbí ọmọ sùgbàbí tiwa. Bọ́sẹ̀ ní 3 عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال أبوان ابن عباس رضي الله عنه لو علم لابن آدم واد من بعد قبل أن يقرأه وديان الله أكبر أما نبي آدم أني أقول يوكي. بل تكون بوج تكون بوج أحب إليه أن يقرأه وديان ثم ولكي بوني غالي بجمجي bóni góòlù yẹn kúkúrú bálì kan bóyá ti di dédì ẹ̀mí yẹn mìíràn àwòfá ilẹ̀ tọrọ ìsìn tí ó kún mi nìyẹn jẹ́ tọrọrùn àti ẹ̀pẹ́ òbí má jẹ́ ẹ̀pẹ́ lórí ọmọ tuntun sàárè nìkan ní tìmọ̀ lẹ́yìn ìgbà yóò lè tún mi nìyẹn bẹ̀rẹ̀ tó bó lọ́ alamọ̀ntàbà ní kọ́kọ́ kọ́ alẹ́ yìí ọlọ́mọ bá ti bẹ̀rẹ̀ bá ti bá wọ́n ti kó nàìjíríà lójú ẹ̀ kí ni wọ́n wá níwájú ìjọba وعن ابي هريره رضي الله عنه ان الرسول صلى الله عليه وسلم قال قال سيدنا ابو سبحانه وتعالى اذا رجلين يقتل احدهما اخر بسلطان الله اكبر gbogbo ẹgbẹ́ ọlọ́mọ ara ń sáà méjì kan nípa àwọn ọkùnrin méjì kan ọkùnrin kan àwọn يقاتل عادة في يقاتل عادة في سبيل الله فيقتل اليوم ما جعلت الصوبة ذلك جيجا ما عقل كما يجي ثم يتوب على على قاتل ويسلم بين الله بسم في قيا نقع على الإسلام ويستشهد ونبع تبدون طلبة وإليه نسلي إليه مسلمين إليه كافر إليه كمسلمين لواجبنا kìfìrí yẹn kìfìrí yẹn náà pápá islam pápá òun náà wà jẹ́nà láti fi yẹmi àwọn àpàdàrà wọn lẹ́nu ọ̀nàjẹ́nà ta wọ́n ti tẹ́lẹ̀ bá ní nǹkan yìí wọ́n máa kúbi àti ìgbà ní wọ́n ti lè tọ́ kúbi àwọn ìṣẹ́ wọn lọ́wọ́ wọn kú sí ọ̀nà wa èmi ní kan ìgbà bìí àbí. ẹni tí ó mọ gbìyànjú tẹ́lẹ̀ nípa ìmọ̀ lọ́wọ́àzì wá fẹ́ wúùsì díẹ̀ àwọn tó súnmọ́ wọn mọ̀ ń yọ lẹ́nu ìjọ tí ò bá fẹ́ lọ ìdáná ti títà ìtọ́jú lọ ọdún dán láàmú ẹwọ àtúnlọ lánà wàhálà níyàn rẹ̀ kò wá rí àníyàn rẹ̀ ìtẹ́yì ìmọ̀ lọ yẹn sì ìtọ́jú ìpè àwọn tọ́lá ìsọlẹ́nu yẹn ni ìkíláàsì wa ń fi tó wá dé kó bá bẹ́ẹ̀ síta kíá onímọ̀ lọ ẹgbẹ́ òun lọ ń sì torí pé ọ̀rẹ́ ìmọ̀lá bọ́ọ̀dù ọ̀nà tó kọ́ mọ́ra gan àgbà àbúrò mi ni ọmọ ìdára mú gan tí ò bá wá mọ́ lọ wá sí torí pé ó rò pé ò lè bọ́ lọ́pàá kúrò àlálẹ́ yẹn àmọ́ tí kún wọn jẹ́ lẹ́nu sí wọ́n á ti kún wọn wá ó rà níyàn rẹ̀ yẹn ẹ̀sùn sí tèmi tí ń tijú ní wọn fi wọn sùn àbí kó kúmọ̀ wà fún kúrẹ̀ jẹ́ tó lè bá kúmọ̀ àbẹ́jì tó ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì obìnrin tí wọ́n fún ní tí. Ọdún máa kàn wí ìjẹ́. Ilé pé ọjọ́ òkú ẹ̀kọ́ òjì ẹ̀kọ́ fún. Olè náà òjì ẹ̀kọ́ fún.

ìwàgbé àwọn táwọn ìtẹ́wọ̀n ní alẹ́mọ̀dé orí nǹkan ti fárí kí ló máa dìbò lọ́wọ́ ara o ọdún yìí tí ó kà wá àtẹ̀kọ́ bí gbé ààyè lára rẹ̀ ó di rúra àkàmọ̀ pé sáré ògùn nìkan tó bá ṣe ní kẹ̀kẹ́ tó máa gbà wà ní ìdílé ìjà wọ́n gbé pé ìjà ìyàrá ìjà kí ẹ̀rọ lóye wọ́n ti gbé ọmọ ìgbé wọ̀ ní ìgbà tí ó jẹ̀ sí mi àwọn ẹgbẹ́ ìdílé àwọn ẹ̀rìn wọ́n ti ìdíjà ọ̀lẹ́gbà náà ìránì olùgbàna ẹ̀rìkíá ó ní ìgbẹ́jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́jẹ́ yóò kí tẹ̀lẹ̀ ọdún gbẹ́mọ́ tíráta lẹ́ta lórí láti lórí wọ́n dẹ̀ ti dúró rùkú lórí lásà bàbá jù púpọ̀ ẹ̀dùn wọn àwọn ọgbẹ́ nìkan wá dín ọdún ẹ̀yìn wa wọ́n ń fà wá tó là bá ọdún kankan wọ́n pé yàtọ̀ àfúrà làzí àbá látàkàkàn àbá bọ́ọ̀dà mọ̀ àwọn adá lóhùn wọ́n wá síbáwọn jẹ́mọ́ rẹ̀ káwọn bá síbáwọn bá síbáwọn wọ́n wá bẹ́ ìṣẹ́lẹ̀ mi ní ìwọ́n náà bọ́ọ̀dù kéèyàn fi jùlọ tó pọ̀ sáré mọ́kálásí fún ẹ̀ tọ́ bí wọn lórí pé ọba olórí ọ̀pọ̀ aláta tó já sára báwọn mẹ́rin kí ẹlẹ́kìdì ìgbà àbẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ dájú àmọ́ yá pé ọ̀rọ̀ àmọ̀ ìjì ọ̀rọ̀ dájú ọjọ́ wà nígbàgbọ́ pé ìgbàgbọ́ ọmọ bí òun ìgbàgbọ́ àwọn kìí fẹ́ràn ní dájú ojú bẹ́ẹ̀ wọ́n ga jù ọwọ́ àkúrà wọn pẹ́ wà lórí àtayá ni ọjọ́ yẹn ga jù Allahu ta'ala alam náà. ọkùnrin bá tún ọkọ̀ rẹ̀ mọ́ lẹ́lẹ́nu àbí tó bá fi lọ́kọ̀ mí tí àrùn ọtún ga jù. kérù yẹn náà èèyàn lé sọ́hún nígbà tí ó bá ń ṣe é dá lọ bí yóò ti sọ bẹ́ẹ̀ oko èèyàn lé bá sọ̀rọ̀ fífẹ́. ṣé tíì náà tíì ara mi kìtù náà ni ó gbóná gbà lọ́dún ti kàlẹ́ńdà rẹ̀ èyí ní bá a sọ̀rọ̀ gbogbo gbogbo gbogbo gbogbo ìfọ̀ òdì ọlọ́run náà kí ṣe ìgbà kan náà ní ẹyọ kan ní mo ti kẹ̀kẹ́ ti wáyé ó ṣe ìgbà ẹyẹ ìgbà ìgbà ìṣúgbó ìṣẹ̀lẹ̀ ìwé ti ṣe ìgbà ìṣẹ̀lẹ̀ kẹta òdì àwọn ọlọ́pẹ́ láti fi ṣe fókù ní bá a fà sún nàmí wọn ní ẹ̀kọ́ náà ní wọn láwù ti àlàálà. wọ́n ti kọ́ ìṣẹ̀lẹ̀ kan ní àwọn méjì tó kù ìdórí kó lè bàjẹ́ tó fi fún rẹ̀ ọ̀rọ̀ ìfọ́nà gbọ́dọ̀ wà fún fún wa ní ló sọ ọ̀la òtàlà rẹ̀. mo sì tó ní odi rúṣì rẹ̀ ṣé wàá tẹ̀lé ẹgbẹ́ ẹ̀fẹ́ padà ṣé ó ti fẹ́ fi ṣe ni lọ́wọ́ ti fẹ́ kí mi ní ilẹ̀ ẹ̀yọ kọ̀ọ̀kan nígbà gbogbo àwọn ọ̀rọ̀. ọ̀rẹ́ ọkùnrin ọ̀rọ̀ ìyàwó yẹn ó wá plan láti fẹ́ ó mọ̀ rẹ̀ wọn kan tí pé tíyàwó yẹn ò mọ̀ rí òun ló bá bọ̀ lójú yẹn ìyẹn wá ní wọ́n ti dùn nǹkan yẹn òun wá lọ fún ẹ títí tí obìnrin yẹn kò sí obìnrin yẹn títí wọ́n fi dàkú sára wọn láti pé tí ọkùnrin bá ọkùnrin ò sí mọ̀. ọkùnrin ọmọ ọkùnrin ọmọ àbọmọ ọba fún wa. kí ló ń fẹ́ ń bẹ́ kí ó ní ọ̀dọ́ ní plan kan plan yẹn ṣe plan yẹn báwo ni iṣẹ́ inú Islam ó jẹ́ kí ìyàwó àti ìṣẹ̀yẹ́ tó padà kán kán tó padà padà. Àwọn àní ọ̀rọ̀ rẹ̀ yẹn ti sàn yẹn kò ọkọ̀ ìgbà tí plan tí o plan jù. Àgbọ̀ mi. Ọ̀rẹ́ kìí gbà tó ṣẹ̀ka ìnáwó fi. Kò mọ̀ pẹ̀lẹ́ lọ́jọ́ tó kọ̀ mọ̀ wọ́n fún ara wọn lọ́jọ́ bó ti wọ́n rẹ̀ àwọn ẹgbẹ́ wọn mọ̀ wọ́n kọ́ wọn mọ̀ ní ọmọ ìlú ìṣèkiri wọn ẹgbẹ́ ọ̀pọ̀ wọn mọ̀ nígbà tí wọ́n ti sún ara wọn yẹn àlẹ́ bìnrin ara wọn àti tí ní tí àwọn ọkọ̀ ọ̀pọ̀ bá tẹ̀lé síra wọn kí ọkọ àtàrí súnmọ́ra wọn nìkà ìdígàmù ó di ìwà àkójọ nìyẹn. Àwọn àdéhùn. Àwọn akọ́ṣà ẹ̀yìn wọn fìyàwó tí wọ́n fẹ́ra wọn tí wọ́n sì súnmọ́ra wọn. Tí ọkọ ẹ̀ wá kú pé ó lọ́jọ́ ní ń bọ̀ ni. Ìjọba agbára wọn lọ́gbà. Mẹ́lẹ̀ rẹ̀ kì í ṣe ìjọba àwọn ọ̀rọ̀. jẹ́ ìgbàgbà ọ̀rọ̀. Mẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀. Ìṣèyí eléyìí kò sínú owó kó afáwọn ọ̀ka òwú tó yé yẹ nípa mi ọdún yẹn àmọ́ èyí àwọn ọmọ ọwọ́ fún mi níbẹ̀ èyí súnmọ́ ọdún yẹn ó ti yí wọn náà. ọkùnrin náà tẹ̀lé ìmọ̀ bó tó gbólẹ̀ nígbà tí òde ló gbé ọkùnrin gbé ọkùnrin tó súnmọ́ obìnrin tètè tó yẹ bẹ́ẹ̀ ni wọ́n á ti lọ kọ́ọ̀tù pé òun ló kọ́ ṣèkì a ní eh, water tank títí tank ní ọ̀dọ̀ wa èyí wà ń bẹ̀ mùsùlùmí wà ń bẹ̀ tí títí tank yẹ ọgbẹ́kọ́lá sí ni wọ́n fá wọ́n sọ pé àwọn christian tí wọ́n ń ìsẹ́kálẹ̀ àwọn obìnrin àtàwọn ọkùnrin pé ọ̀rẹ́ tí wọ́n pọnmi pé omi wọn lọ́ba ti fọ́ wa ọ̀rẹ́ ká lè fi ṣàlùwàlá nǹkan tó wọ́n sọ̀rọ̀ ká náà lẹ̀ lórí àlámọ̀rí àwọn nìtọ̀ kí ni ìpínlẹ̀ ojú àyà ìgbẹ́ títí ìgbìdì máa fi wọ́n ara wọn dìgbìdì sí ọdún ìgbìmọ̀ kò nílẹ̀ mànàwíyà ní kéde ìsíyà olùwà ẹ̀bí ni wọ́n níta pé wọn ò kiri wọn ní kí wọn wọ ojú kama àlẹ́bẹ̀rẹ̀ pé ọba kristian lọ́ọ̀lì ní ọjọ́ ọkọ̀ kìrì lọ́ọ̀lì bóyá ìdí jíjẹ ní ọwọ́ nù ara ọ̀ olùwà ó lè kí ó jà tọ́ ọ̀rọ̀ ọlọ́run kó fa nù ọ̀rọ̀ Nàìjíríà tó láàrín sílẹ̀. Ó kàlùkọ́ bọ́ à ń bẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bá ṣàwọn yahoo àtúnà ọ̀tún ara sí àti ìyàwó àti ìgbòho ní ìlú ilẹ̀ àti ìyàwó tó lé ní omi náà ní dáwà lọ́nà wíwú ẹ̀ wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀ ìgbà wọn ní lọ́nà lára ti gbé ní ọ̀sàmù àbí sùúrù. pẹ̀lú àyà tó sọ fún iná àlùkùrá ní wípé àwọn olùṣàbọ̀ bí ẹ̀gbìn ni wọ́n pé ẹ̀gbìn yẹn pé ẹ̀sìn wọn lọ́lọ́run kìlẹ̀ ẹ̀sìn ẹ̀gbìn nílẹ̀ ẹ̀gbìn ni àbí àmì wọn ma'anawiya ne kai ce hissiya ma'anawiya ne kai gini wani ba ya sponsor o de nígbà tó rò wíwọ jẹ́ mẹ́ta àwọn ìdìbò wọ̀nyí rẹ̀ ní gbẹ̀gbẹ̀ náà wọ́n bẹ̀rẹ̀ kọ́ ya yóò mi wá wá wà lọ́wọ́ lọ. kí ẹ̀dùn àkọlẹ́ tí ìlú pẹ̀lú wọn iye wọn lọ ra iṣu ni wọ́n ń jẹ iṣu yẹn bí kí tíbù yẹn jẹ wọ́n á dé ìkẹ́kẹ́ gbé kọ́ ìsúnmọ́ yẹn bí irú pínlẹ̀ wọ́n á lèyàn jẹ wá mú wá ọ̀bọ̀ tí ó kíta ohun rẹ̀ ni àbí yóò fi lè fi ẹgbẹ́ òṣèré ọdún ọdún bísílá àwọn òkúrò ìlú bísílá tó sí lọ́pọ̀ ìlú bísílá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ọjọ́ tàwàdà pé pé ìgbà kan bọ ọwọ́ jẹun ẹgbẹ́ nílé afẹ́ ìgbà mọ̀mí nìmọ̀ ẹ̀yà ẹkùn tàwọn mọ̀kànlá tẹ̀kùn أنا مستهدفين اما رجال حق دعوائي وقطعاته وقطعاته وقطعاته وما ذلك ليه ربنا في يدي والله ترى ربنا يمكن يمكن لمن خذي بعد ليه مش نبيه يا بنتي ثاني قال لك تفضل كده تعالى gẹ́gẹ́ bí àdìsí ìtàkà nípa ti calvin malik pẹ̀lú iye ọjọ́ tí wọ́n fi lọ́mọ gáfàlà kọ́lọ̀ gba tuntun bá wọn tí ẹ̀dá bá ṣe ẹ̀ṣẹ̀ kan tó náà tó ń bá ń túbá lórí ẹ̀ṣẹ̀ yẹn tó fi dáa jù pé kó lo bí irú ọjọ́ tá lò yẹn kò fi tó lè tọrọ bí sáà lórí ìgbà tí inú rẹ̀ fi lè tọ́kàn rẹ̀ fi balẹ̀ pé wọ́n ọlọ́run ti gbà tuntun bá wọn àbí tó bá ṣe náà ní àpòpọ̀. mùsùlùmí tó bá ṣe lọ́wọ́ gbogbo nínú ìtura bó ti ṣe mi kú gbé eléyìí àti ìsọfún wọn ni eléyìí tó sọ fún wọn bí ẹ nígbà tó ọ̀pọ̀ tí wọ́n bí ẹ̀sẹ̀ yẹn bẹ́ẹ̀ ọ̀pọ̀ tí wọ́n bí ẹ̀sẹ̀ yẹn bí wọ́n ti máa ń gbé sí ọ̀pọ̀ tí wọ́n kà lọ́mọ ẹ̀sẹ̀ ìdàgbàsí ní pẹ́ẹ́tì pẹ́ẹ́tì kura bí ní apá ìtura yìí ọ̀nì ìjọba ti fún yẹn náà ìtọ́lá fúrúbì ìtọ́lá fún yẹn máa jẹ́ ẹ̀sìn báyìí náà ń jẹ́ ojúmọ̀ àǹtẹ̀ lọ́ọ̀bà ń jẹ́ ojúmọ̀ àǹtẹ̀ lọ́ọ̀bà bí káàmà káàmà dáàmà pé à ń sọ ọ̀dà bàbí ìyẹn wọ́n lọ́ba fúrúbì mi kí tí mo ṣe ń gbangba tí mo ṣe kọ̀rọ̀ kí tí mo mà tí ń tì mà ẹ̀mà ẹ̀dọ̀gbà kó sórí kó yíwa. lọ́dọ̀ àjòyè wọn yìí pé ó tó kẹ́yìn fi gbà pé gbére èèyàn sí wà ó pé ẹ̀sẹ̀ sẹ́sẹ̀ ọ̀hún pé wọ́n wọlé fi tó ọ̀hún kí wọ́n á mọ èèyàn lójú ìgbẹ́ bí òkú tó yẹn ti gbé kí wọ́n ti gbà pé bẹ́ẹ̀ bá ti gbé ìwò òyìn òjijì mẹ́ta bá mọ́ ẹ̀sẹ̀ ti lẹ́rìí pé wọn àwọn mùsùlùmí yan mùsùlùmí lódì ju bẹ́ẹ̀ lọ kí wọ́n á fi ti wú àti èyí tí ó ti fún ọmọ ìyá rẹ̀ pẹ̀lú nǹkan tó sí yẹn tí a fi tó rí ẹ̀yìn tó wúta ṣe ó fi lé dúwàn ní ìlú tó ó jù ṣe àìsàn ní ọmọ yẹn náà ó kà fí àkókò wọn náà mọ̀ sáà sí àgbọ̀n ìlú tó jù níta lọ nínú ìsìnkú ilé ajá ẹ̀mọ́ ìsìnkú ṣe àwọn ilé àmìlì kan pàṣẹ ọdún tó wà pé a ti àyẹ̀ bí ẹ̀rù kò ní mọ́ ní kàǹkà ní ẹni tí christian fọ́ bóúnjẹ rẹ̀ tó wá mú àdìsó gbọ́ yí pé ànábìsẹ̀ láàrọ̀ ọ̀tẹ̀lá ọmọ kékeré kan fẹ́ fọ́ bóúnjẹ ká nàbí ànábì ìgbà lọ́mú ọlọ́run fọlọ́ bá búra pé òun dáwọ́ rẹ̀ mítà lọ́wọ́ ṣètáàní pé wọ́n kọ́ gba títẹ̀ ní ọkọ̀ ẹ̀dá ọkọ̀ náà kò bàjá ó kàn ra fún gẹ̀ẹ́lẹ̀ kó kó máa jẹ́ lọ. ẹ̀rí tó mú àìkú tó tẹ́yẹ àníkà orí nǹkan farajọ ní mẹ́rin kàǹkà lọ́wọ́ àlejò gbọmọ yẹn lọ́wọ́ mú ọ̀sán gbọmọ yẹn lọ́wọ́ mú mùsùlùmí ni wọn bí wọn lè ṣe bísílà àbúrò ìgbà ìgbà bísílà gan bísílà rẹ̀ gan wọlé ìdílé wa ti gan o ọ̀pínpá ewu gan èso ewu gan èso báyìí mùsùlùmí ó ní wàlúwà òtàlà rẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.